orúkọ mi wọ́n ń pè ní bọ̀dá dẹ̀pẹ̀ kìnní kan ni mo fẹ́ sọ fún yín nísìnyí náà tẹ́rí kì í ṣe pé gbogbo gbàrà máa ń wo sinimá tó ní ọ̀pọ̀rọ̀ lórí YouTube kì í ṣe gbogbo gbàrà máa ń wo sinimá tó rọ́pọ̀rọ̀ lórí YouTube àwọn sinimá tó pọ̀ jù lórí YouTube náà kò sọ́pọ̀rọ̀ nínú ẹ̀ kò gbé ọ̀pọ̀rọ̀ jẹ fún rárá rárá tòótọ́ nìkan tí mo sọ kì í ṣe pé mo sọ pé gbogbo sinimá tó wà lórí YouTube kò rọ́pọ̀rọ̀ o ṣùgbọ́n èyí tó pọ̀ jù ni kò sọ́pọ̀rọ̀ nínú ẹ̀ tẹ̀wárí Yetunde Barnabas Ọ̀ráyínká àtó ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ sinimá tẹ̀ ń wò nísìnyí náà òrìṣà ayé wọ́n ti ń kọ́ sinimá òrìṣà ayé mo tún gbé òtù bàràbàǹdè mo gbé fún Yétúndé Barnabas mo dẹ̀ gbé fún ẹni tó dìrẹ́tì iṣẹ́ náà à iṣẹ́ náà dùn pípọ̀ pípọ̀ ó ní làákàyè gbogbo bí wọ́n ṣe to iṣẹ́ náà ọ̀pọ̀rọ̀ pèsè rẹ̀ irú iṣẹ́ yẹn gan kò yẹ kó wà lórí YouTube orí Netflix ló yẹ kí wọ́n gbé rọ àwọn jẹ́kan tó wà lórí rẹ́fírísì náà tó jẹ́ pé ìjẹkújẹ ni wọ́n ṣe níbẹ̀ ẹ tún wò ó tán báyìí ẹ tún máa bèrè lọ́wọ́ ràyìn náà pé ṣé mo ti wò ó tán ni àbí wọ́n ìṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ̀ bá wo òrìṣà ayé èyí tí Yétúndé Barnabas Ọláyínká tó ṣẹ̀ṣẹ̀ ṣe nísẹ̀yìn náà orí YouTube nìyá náà gbé sí náà sinimá náà dùn pípọ̀ pípọ̀ ó ní làákàyè nínú ọmọdé rè wo sinimá náà àgbàlagbà rè wo kò sẹ́ni tó rè wo tẹ̀tún wá rí kìnìkan tí wọ́n bá tó sí níbẹ̀ nígbà yìí náà kí wọ́n tó sí nínú ẹ̀ ó nítumọ̀ ó dẹ̀ ní ràákàyè nínú mo ti wo sinimá mo ti wo part one sinimá náà ó kù part two tí mo fẹ́ wò náà Yínká Barnabas ìjẹ́ pípọ̀ roche nínú ẹ̀ o mo gbé fún ẹ ó wà lórí YouTube ìwọ tó o báyìí tí ì rí sinimá náà lórí YouTube rọ síbẹ̀ kó rọ wo náà ó dùn pípọ̀ pípọ̀ jù.